ẹ̀yin aláìní tìjú àgbàlagbà tẹ́ kóra yín jọ mùsùlùmí náà wá ń kóra wọn jọ wọn á pẹ́ nìkan gbọ́dọ̀ dìbò fẹ́lẹ́sìn christianity ẹ má dìbò fún wọn ibo lẹ̀sìn tiyín ti sọ bẹ́ẹ̀ fún yín pé kẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀. ẹ dìbò fún ọmọ yàwá o ọmọ yàwá buhari tá a dìbò fún bolabade àwọn apá kan ẹlẹ́sìn christianity àwọn ẹ̀kọ́ pariwo ń jọ sí nígbà tá a fẹ́ dìbò president wọ́n jáde láàrin church tán ń ṣépè fẹ́ni tó bá dìbò fún Tinubu kí ló le tó báyìí. alẹ́ nìkan dìclíà ẹnìkan ní president elect yàtọ̀ fáwọn tó fi nìkan dìclíà kí lẹ ṣe lórí ẹ̀. mo wọnú kùránì látòkè délẹ̀ mo wọnú bíbélì látòkè délẹ̀ ibo lọ́lọ́run ti ní ẹ má dìbò fún ẹlẹ́sìn mùsùlùmí. ṣé ń tọ́lọ̀ ń sì fẹ́ òṣẹ́ tí èmi ìfelefele bá pàṣẹ lónìí pé lónìí sátọ̀dé yìí by monday kówó kún gbogbo báńkì wọn bí wọn da àfẹnitọ́ bá fẹ́ jẹyàn ìsùn ẹnìkan ní bí Tinubu bẹ́ẹ̀ báyìí lọ dìbò fún tó bá wọlé a jẹ́ pé olúwa kọ́ lọ́rọ̀ òun sẹ́ òun á padà sídìí òrìṣà òun ò olú ó sì ń bẹ dì sí kọlọ. sí òsófin mọ́ ni báńkì wá di ìjọba kan lọ́tọ̀ wọ́n ń pàṣẹ lọ́tọ̀ ọmọ ìyá mi mo wádìí títí kí ló dé tá a sínú àdánwò báyìí ọ̀kan nínú àwọn tó mọ̀ nípa rẹ̀ ló wá dá mi lẹ́kọ̀ọ́ ó ní ọ̀tọ̀ ní industrial court ọ̀tọ̀ ní kóòtù tìjọba kóòtù tìjọba lè dájọ́ bí industrial court ò bá dájọ́ òfin yẹn ò lè múlẹ̀ lórí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ báǹkì torí àwọn tí àṣẹ wọn tó wà lọ́dọ̀ wọn nù àwọn tí wọ́n gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ supreme court yẹn gbẹ́jọ́ lọ wọn gbẹ́jọ́ lọ sí industrial court èní nìyẹn ìkejì wọ́n wọ́n swear oath of allegiance sí ọ̀gá wọn ni àwọn ọ̀gá ti báǹkì kéékèèké àwọn báǹkì branch kọ̀ọ̀kan àwọn náà swear oath of allegiance sí ọ̀gá ti headquarter wọn headquarter swear oath of allegiance sí emefiele tó jẹ́ àbí emefielefele ni à ń pè tó jẹ́ chairman tó jẹ́ governor central bank emefielefele àṣẹ tó bá pa wọn tó bẹ́ẹ̀ kan má tẹ̀lé tí emefielefele bá pàṣẹ lónìí pé lónìí sátọ̀dé yìí by monday kówó kún gbogbo báǹkì wọn bí wọn dá àfẹnitọ́ bá fẹ́ jẹyàn nsù kí ló wá dé tí wàhálà wa pọ̀ tó báyìí. Allah. ìgbà tẹ́ ẹ ti lẹ́yìn ṣètò òbò kí lẹ fẹ́ àchífù tara ni aráàlú tó báyìí àwọn tẹ́ ẹ fẹ́ fara ni ara ò ní wọ́n aráàlú lára ní. àmọ́ ń bo lọ̀rọ̀ ti wọ́ wá òkè ni sí òsófin ní nàìjíríà mọ́ ni ẹ fún wa lówó tàànà ètò ẹ̀tọ́ ní ká máa lò online banking ẹni ká máa ń online transfer òun náà dákẹ́ lọ gbárí bí àbíkú ẹ sẹ́ndì owó mi ẹ sẹ́ndì ẹni tó tajà wọ́n sẹ́ndì receipt sí pé receipt owó tí mo sanu o ẹ bá ń kọjá yóò ti kọjá lọ tán owó ní wákàntì tiẹ̀ àbálọ àbábọ̀ owó rìvát tàbí kọ́ hangi gbogbo nǹkan yìí ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ títí tá a fi wọ oṣù kẹwàá kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ló wá dé kí ló fa àdánwò báyìí ẹ sẹ́ndì owó sẹ́lòmíì yóò kọ́ ọ̀hún successful owó yẹn lè dọ́dọ̀ tọ̀hún lẹ́ẹ̀mẹ́ta tó bá jẹ́ni tí ò ní nǹkan kan tí ọ̀nà tẹ́lẹ̀ owó olówó níná ni àìmọye késìsì tó kọ́gbà ọlọ́pàá àìmọye késìsì tó kún ẹgbá ní ẹ̀làjà ní Fresh FM lórí owó olówó ibi wọn ti ń transfer owó ẹ ń fara ni wá ń fara ni wá bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọjọ́ tẹ́ pàdé ọlọ́run àlọ́ lórí tó bá lajú lẹ̀ tìlú bàjẹ́. tìlú bàjẹ́ kò sófin mọ́tò mo lè wá ń jayé àjẹbàjẹ́ wàláì yóò jẹ́ kí sàníyàn nílé ayé kò lè ra àlìjánà bó dọ̀run. ṣẹ́gbọ́n kò lè ra àlìjánà bó dọ̀run. alẹ́ nìkan dìclare ẹnìkan ní president elect yàtọ̀ fáwọn tó fi nìkan dìclare kí lẹ ṣe lórí ẹ̀ àwọn olóṣèlú wa bẹ̀rẹ̀ sí ní fẹnu sọ kàntankàntan tí wọ́n wá kéré àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn tó yẹ wọ́n dọwọ́ bojú àwọn aláìnítìjú àgbàlagbà tí yàgbẹ́ sọ́jà ẹ predict ẹni ò ní síbò ìbò wáyé ẹni ẹnìkan ò ní wọlé ọ wọlé ẹni wọn ò ní declare rẹ̀ wọ́n declare rẹ̀ gbogbo ohun tó lè dá wàhálà alẹ́ lù ni wọ́n ń fẹnu sọ kò sẹ́ni tó arrest wọn àwọn kan lẹ́ni tí wọ́n announce wọ́n ló ń kọ́ lọ́lọ́run anoint òun kọ́ ni olúwa fẹ́ kó dé ipò ah, ẹ ponú díẹ̀ sáà ta ló sọ fún yín pé ntọ́lọ́n bá fẹ́ ẹ̀dá lè change ẹ̀. ẹni ọlọ́run bá fẹ́ ní ó dépò ó wá lè débẹ̀ tán kéṣù ó lò ó kọ́ wá jẹ ìyá péṣù lò ẹ̀dá ò lè dá nǹkan kan ṣe lórílẹ̀ ayé àfi wíìlì ọlọ́run èṣù ò lè wíìn ọlọ́run àmọ́ tó bá ti dépò tán á jùúlẹ̀ nítorí bá wù kó ṣe péṣù bá take over rẹ̀ yọ wá jẹ ìyá apá kan tó wá ní ẹ̀jẹ̀ ọ̀sán ogun abẹ́lé ọ̀sẹ̀lẹ̀ ẹ sì ń wò wọ́n ràn sí òsófin mọ́ nílùú yìí kò sí òfin mọ́ ni ogun abẹ́lé ọ̀sẹ̀lẹ̀ àwọn kan wí ń jọ sí wọn kú ẹ̀wọ̀n ni àbúrò orílẹ̀-èdè wo la bára wà yìí. wàkúlù mẹ́ẹ̀yàtà mẹ́ẹ̀nàlì máa rí òyúndínrín kú. àwọn ẹlẹ́sìn tí wọ́n fẹnu sọ kẹ́tànkẹ́tàn mo tún rí kan aláìníṣẹ́ ọlọ́jà sọ borí bí eégún. bọ́ọ̀bà jẹ́lẹ̀ ajá mọ̀ pẹ́lẹ́ hàn yọ obìnrin ni aṣọ yẹn wà transparent báyìí ní bá ń pé olúwa rán sí Tinubu kó lọ bẹ gbogbo àwọn ìyá lọ́jà kí ló ṣe fún wọn kó máa kúnlẹ̀ kí kó máa dọ̀bálẹ̀ kí à ṣé bó o bá jẹ́ òjíṣẹ́ ní cameraman tí ń rìkọ́ọ̀dù ẹ yóò mọ sọ fún ẹ pé ọyá continue kò tiẹ̀ respect ẹ pẹ́ẹ́pẹ́ ṣe fọwọ́ náà rẹ kò yẹ kó o ti mọ̀ yí pé ọ̀ perfect pẹ́ẹ́pẹ́ ah, pẹ́ẹ́pẹ́ ah, ah, kí ló kàn pẹ̀ lọ́rọ̀ àwọn ìyá lọ́jà èkó àwọn ìyá lọ́jà èkó ọ̀yanjú ara wọn bẹ́jà bá jẹjà dẹ́jà bá gbẹ́jà mi wọn mọ̀ bí wọ́n ṣe yanjú ara wọn bó o bá tiẹ̀ pé idea mi ìmọ̀ràn mi ni pé ẹ lọ bá àwọn ìyálọ́jà ẹ jẹ́ kí ìyálọ́jà ó pe àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ kí ni ń ṣẹlẹ̀ láàrin wọn ìyẹn dáa àmọ́ kọ́ wá sọ pọ́lọ́ ń lómi sí ọ pé kí Tinubu ọmọ kúnlẹ̀ kí lọ yẹ orí rẹ wò dáadáa ah. màkúlù mà yàtà mà nà lọ. lẹ́lẹ́ mẹ́rin òyìn dìrì kù. ẹ̀yin ẹlẹ́sìn ayé ibi tẹ́ ẹ wa dérè àwọn àwọn àwọn apá kan ẹlẹ́sìn Christianity àwọn ni a kọ́ pariwo ń jọ sí nígbà tá a fẹ́ dìbò president wọ́n jáde láàrin church tán ń ṣépè fẹ́ni tó bá dìbò fún Tinubu kí ló le tó báyìí kí ló dé tẹ́sìn fẹ́ sọ wá dọ̀tá ara wa ibi tẹ́ ẹ ti gba Christianity wá ẹ̀sìn ò le tó báyìí ibi ẹ ti gba Islam wá ẹ̀sìn ò le tó báyìí ẹ sì ń ṣe ìpè pẹ̀lú Bíbélì pẹ̀lú orúkọ Ọlọ́run ẹnìkan ní bí Tinubu bẹ́ẹ̀ báyìí lọ dìbò fún tó bá wọlé a jẹ́ pé olúwa kọ́ lọ́rọ̀ òun sẹ́ òun á padà sídìí òrìṣà òun òjíṣẹ́ olú ó sì ń bẹ church dì sí kọlọ ẹ sì ń parọ́ tan aráyé jẹ ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ lẹ ń pariwo pé kírísítẹ́nì ò gbọ́dọ̀ dìbò fún mùsùlùmí ní mùsùlùmí náà wá ń kọ́pì yín nísìn làwọn náà wá ń jáde ń gbàbò gómìnà dé pé ẹnìkan gbọ́dọ̀ dìbò fún ẹlẹ́sìn kírísítẹ́nìtì àmọ́ lọ́dọ̀ tèmi akéwògbà gold ọmọ akéwògbẹ̀rú ẹni ọba rí o dìbò fún. a ní torí pẹ́nìkan ṣe ní tí ọ̀dà káà náà kọ́pì ní tí ò mo wọnú kùránì látòkèdélẹ̀ mo wọnú bíbélì látòkèdélẹ̀ ibo lọ́lọ́run ti ní ẹ má dìbò fún ẹlẹ́sìn mùsùlùmí

ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn tẹ́yìn bá ti jẹ tíyín tẹ́ kú ńbẹ̀ àdánwò bá kan aráyé ẹ̀yin lẹ́mọ̀ àwọn kan bẹ àjíìpù ni wọn any government in power ni làwọn àfáà yóò dìde pé àwa là àfáà lu o gbogbo àfáà yòókù ọjà àfáà mọ̀ ẹ máa jẹ́ lọ ẹ ti fẹ́ jẹ tán àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ti fẹ́ dàgbà jù yín lọ ntí wọ́n fojú yín rí ẹ rí bòbò rárá èmi ò sọ wípé ẹ má dìbò fẹ́lẹ́sìn christianity tó bá rí capability ní tìtorí pé majority ẹni tí ń pèrè ní mùsùlùmí lásìkò òbò níjọ́ wọn bá fẹ́ẹ́ dìbò ní tó rántí ó kọ mùsùlùmí wọn bí wọn fi níbi wọn fi pamọ́ sí ó pèrè ní mùsùlùmí ó ní wọn ló ń kọńtró ayé ìyàwó jẹ́ christian gbogbo ọmọ jẹ́ christian ìyẹn ọsọ ẹ̀dá láì nìkan ṣe ọfẹ yàwó dẹ bímọ bẹ́ẹ̀ má parọ́ lèmi ń sọ kò sí tó burú níbi yẹn nípínlẹ̀ Ọ̀yọ́ lẹni tí wọn bá fẹ́ẹ́ sọ pé ẹnìkan jẹ́ mùsùlùmí téèyàn lè sọ pé mùsùlùmí lẹlẹ gidi tó ṣùọ Taofik Akínwálé tó wà fún labour ni náà àwọn tí ó dìbò tó bá jẹ́ pé yín ni gbogbo mùsùlùmí àwọn tí wọ́n ń bú mi ni mò ń fún lésì o tó bá jẹ́ pé Taofik Akínwálé ni gbogbo yín bá ní ọmọ ìyá mùsùlùmí àjọṣẹ́mẹsẹ̀ sì rí ni náà ó dẹ̀ good in Islam làwọn ni ọ̀yá mùsùlùmí lélẹ̀ ó ṣùọ̀ ẹjẹ́ àdìbò fún àwọn náà ó kọ̀pọ̀rẹ́tì pẹ̀tùkẹ́nìkan á fi búrẹ́dì kómi lómi ọbẹ̀ mo wá lọ mọ́ọ̀sì kì í ṣèyí mo lọ wo àrà tọ́lọ́hún dá síbẹ̀ ẹ wá jáde lẹ̀ wá ń gbẹ́nu ókè lẹ́ ń sọ̀sọ̀kúsọ àfa oníjẹkújẹ àfa olóṣèlú torí o pè mí mo ti dípò òṣèlú mú rí òdodo ọ̀rọ̀ ni. ní ìbò tá a from A to Z APC mo support mo dẹ̀ ṣe iṣẹ́ dojú àmì débi pé gbogbo àdúgbò mi mo make sure pé mo win ní bùjọ ẹ̀ fún APC nítorí ti bàbá Tinubu àìmọye èèyàn tí ò wọ́ tiẹ̀ tó wọlé nítorí bàbá Tinubu àmọ́ lélẹ́yìí òǹkàlùkù ọjọ́ ìyanjú ara wọn ni n bá tẹ̀lé kírísítẹ́nì kí n lọ́kàn o oní sàtífíkẹ́ẹ̀tì tó fún mi ni mo tún ra àfáà kan tó so oní sàtífíkẹ́ẹ̀tì àlìjánná ni mo ra àfáà kan tó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ó ní ah, àwọn èèyàn bẹ̀rù ọlọ́run àwọn ń jẹkújẹ àfáà èèyàn sì wó mọ́sálásí ó fi ṣe títì títì pàtàkì ju títì pàtàkì jù lọ ju mọ́sálásí lọ ah, ẹ̀rí ìkà ó wó mọ́sálásí ṣé àìlájú ní sàwọn èèyàn ni àbá ìrìn jáde. nílùú mẹ́kà tó jẹ́ olúùlú islam public purpose wọ́n ń wó mọ́sálásí àdúgbò nítorí pé wọ́n fẹ́ la títì. tí wọ́n bá rí wípé títì yìí important kó gbà bí wọ́n wo wọ́n dẹ̀ kọ́ mi fún wọn. náà ṣe ń ṣe nílùú islam nù ṣé bí àwọn owó chọ́ọ̀chì ní àdọ́gba náà ṣé kò sí chọ́ọ̀chì ńbẹ̀ ní kí ló dé táriwo ọ̀sán bẹ̀. ó ṣe wá jẹ́ pé tiyín lọ́ọ́ dáriwo wọ́n á lọ wo mọ́sálásí

you